tó gbé kalẹ̀ fún ọ ọ̀rọ̀ tí ò ní ìdí ẹgbà mi mọ̀ràn pé kí ni kí n ṣe ẹ̀sìn ni kí n mú ní àbọ́kọ ọlọ́run ní jẹ́ kórìírí ó burú o bọ́ọ̀bà lọ́kọ tó fi kú mọ́ tó bá rí ẹ̀sìn ẹmọdéwájú ọlọ́run olóríire ni ọ àmọ́ tó bá di ọkọ mú tẹ̀sìn lọ bọ́mọ lọ́wọ́ wọlé ìyáàlú bèláì ọlọ́run jẹ́ kí ròṣẹ̀lẹ̀ sí ọ orí burúkú nìyẹn o orí burúkú tí tí ọ̀làbùlà ni o. èèyàn máa ń gbé ẹ̀sìn ẹ̀ sáfó lórí burúkú bí irú ọkùnrin bá nù ń sọ fún ọ pé tó bá fẹ́ padà bó ṣe wà láàárọ̀ ọjọ́ rẹ ló padà sí ah ó yẹ kó o ní sán gbálẹ́nu ẹ̀ níṣẹ́ ìyẹn ń sọ fún ọ pé bó ti wà láàárọ̀ ọjọ́ ló padà sí i kò yẹ kó tún sọ mí ìmọ̀ sí ọ létí kò yẹ kó tún fetí gbọ́ kọ̀ǹdíṣàn mí ìmọ̀ ó tún wá ń sọ fún ọ pé àwọn ọmọ rẹ tí wọ́n ti di olóríire ó tún wá ní kó tún sọ wọ́n di olórí burúkú bíi tiẹ̀ kó o kó wọn lọ sílé kí o babaláwo tí wọ́n ti máa jó orí èèyàn tí wọ́n ti máa jó apẹ́ èèyàn tí wọ́n ti máa fi odidi èèyàn ṣe tutù ọ̀la àbáwọn kan láàrin lórí tẹlifíṣàn nìsín lórí rédíò tí ń mú tásìrí wọn tú ó fẹ́ kó bọ́ ọ ó tún fẹ́ ó gbogbo wàhálà tó ti ń ṣe láti ibi ọdún mẹ́wàá ó fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ó fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ó tún ní kó tún sọ ọmọ rẹ bìnrin kó tún sòun náà ló ní òhù padà ọ sáwà dénde pé ó bà tiẹ̀ jẹ́ gbogbo ìdàgbàsókè ẹ nínú ẹ̀sìn ó sọ di ó sọ di ìdàkejì mọ́ ọ lọ́wọ́ mọ́ dá lónìí o so òsèré táwọn ẹbí rẹ sọhun mọ́rí tiwọn rù sọ fún mi ná ká ní kò sí ẹbí ẹ láyé mọ́ ká ní kò sí ọkọ ẹ láyé mọ́ tí wọ́n sì ń bẹ àtàwọn ọmọ rẹ ò ní sáyé sóò ní sáyé ni. lọ yẹ ìgbàgbọ́ rẹ wò lọ yẹ ìgbáralé àlọ́ rẹ wò tó sì wà bó sì yẹ kó wà má rí ọ̀rọ̀ ọkùnrin rò má rí ọ̀rọ̀ rẹ̀ rò tọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ láǹfààní àti gbọ́ wa ọ̀rọ̀ ọmọ ìyá wa kan la gbọ́ yìí o ọ̀rọ̀ ọmọ ìyá wa kan la gbọ́ yìí ohun tí ọ̀rọ̀ ẹ jẹ mọ́ jùlọ nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ ó nídìí ọkọ torobìnrin tí ó tó kù ọkọ tọ́lọ́ sì wàá mú dúró báyìí tó tún lè tọ́jú àwọn ọmọ tó tún lè àwọn ọmọ táwọn ọmọ yẹn tún ń yàre nínú ah. níbi tí àwọn ìyá ti ń dágbé tí bàbá ti ń yọ wá ní orílẹ̀-èdè tí haramu lọ́dọ̀ ìjọba Nàìjíríà tó ń sì wá tó mógú tó ra rẹ̀ báyìí kọ́nà bá ní mú dúró sí i ẹni tó bá lè fẹ́rú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó gbádùn kọjá gbọ́ ẹni tó bá lè fẹ́rú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó gbádùn kọjá gbọ́ ṣe ìdàgbà ọkùnrin kò tí ì ọkùnrin bí mo ṣe ń wo éèjì rẹ̀ pàtàkì rẹ̀ rẹ̀ kò lè sí ìkọjá ọmọ forty years láàrin forty ni ó wà tó o kèé tí ìdàgbọ́ ọkùnrin. so ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mo bí ní àwọn ìbéèrè kan kò tí ì fún mi lésì. tó bá padà fún mi lésì bóyá ọ̀rọ̀ rẹ̀ ó jẹ mọ́ ẹ̀mpáwámẹ́ǹtì torí pé ó lóun ń ṣiṣẹ́ alágbàṣesgẹ́ ok alágbàtà ọjà ní ṣọ́ọ̀bù ẹnìkan ṣe dání tí ó gbé kalẹ̀ fún ara rẹ̀ tí ó mọ̀ ta yóò sì tún sàn ju kọ́mọ gba owó oṣù tàṣọ́rẹ́ lọ ló ti yé so aláwọ̀ fi wá sí kò gẹ̀ dáadáa ju gbogbo ẹ̀ lọ ìwọ arábìnrin bẹ́ẹ̀ nìkan kò bá ràn ọ́ lọ́wọ́ ràn ẹ́ lọ́wọ́ bí ẹnìkan kò bá ràn ọ́ lọ́wọ́ dúró ti olúwẹ̀lẹ́dàá rẹ̀ torí pé kì í ṣe májẹ̀mú ni pé àfi tá a bá tó ranra wa lọ́wọ́ la tó lè dúró ti ìsìláàmù kìí ṣe májẹ̀mú kìí ṣe májẹ̀mú ọ̀dà ká ranra wa lọ́wọ́ ṣùgbọ́n àní ti torí pé àwọn mùsùlùmí kan ràn mí lọ́wọ́ káwa nítorí náà a sọ̀rọ̀ wa dìdàkudà ìwọ ló jìyà ìdàkudà tó bá dì ìwọ ló jìyà ìdàkudà tó o bá dì tó o bá sọ̀rọ̀ ẹ̀dá. ọ̀rọ̀ bálìkìámọ̀ wo ṣe rí ìwọ fún ara rẹ ló mọ̀ bó ṣe mógú tó ọ̀rọ̀ àlìkìámọ̀ rẹ lágbájá fún ọ ní kinní kan tàmẹ̀dò fún ọ kinní kan ìyẹn ò sọ ọ́ di kọ́ wá dìdàkudà ìwọ fún ara rẹ torí wọ fún ara rẹ lọ́ọ́ dáwọnú sàárè rẹ ẹnìkan ò ní ràn án lọ́wọ́ pé kó sun oorun jọ kan pẹ̀lú rẹ ńbẹ so káàrán ọmọ ìyá wa lọ́wọ́ nínú ẹ̀sìn ó dáa fine àmọ́ káàtì ẹ̀ wá sọ pé òkè o kọ̀ wá sí mùsùlùmí kan tó wá ràn wá lọ́wọ́ lórí àlámọ̀rí kan ìyẹn ò sọ wá di pé ká wá gbẹ̀san lára ọlọ́run tàbí ká wá gbẹ̀sán lára ẹ̀sìn ìwọ ló lẹ̀sìn ẹ̀ náà ìwọ ló ní ẹ̀sìn rẹ níparí má da ọkùnrin lóhùn mọ́ o mo sì tún fẹ́ fi kún un wípé tí ìbá já sí wípé ìjọba wa wọ́n jẹ́ ìjọba tí ọ̀rọ̀ wọn ó lágbára irú àwọn bàbá abímọ́wò yìí ó yẹ kí ìjọba ọmọ mójútó wọn èyí tí ń sọ pé tí àwọn ọmọ rẹ ò bá lè kúrò lè kí alùsùn náà ẹn tí èyí tí ń wọ jìlìbáàbò bá lè bọ́ọ̀lẹ̀ wọn ò ní fún wọn ní nǹkan kan mọ́ inú sẹ́ẹ̀lì ló kó ti máa sọ̀yún inú prison báwo ló ṣe bí ọmọ odidi ọmọ mẹ́ta tọ́wọ́ a sọ pé òní máa ṣe ojúṣe tó yẹ kí òbí ó ṣe lórí ọmọ torí pé wà àti ti kọra wọn ẹ ti kọra yín sáwọn ọmọ yẹn ń jókòó bàbá mi ni sóòkò ni wọ́n jẹ́ lọ ni ìwà ọ̀ràn nìyẹn o ìwà nìyẹn tí máa ń sọ̀yàn di ọ̀daràn àtà odidi ọmọ obìnrin wa ń years ago ó sì mọ n'obi bímọ ó sì tọ́jú àwọn ọmọ òun ó yẹ kẹ́yìn ìjọba kẹba ni bíléèrè èyí ló ní ń fún àwọn ọmọ ẹ̀ ní oṣooṣù kò gbọ́dọ̀ jẹ́ occasionally kò gbọ́dọ̀ jẹ́ torí ẹni tí ò tọ́jú ọmọ ọmọ lè dìdàkudà àwọn wọn ò tọ́jú ló lọ di Boko Haram náà di Boko Haram. ẹ wo ohun tí Boko Haram tó kọ́ sí Nàìjíríà. so tí ọkùnrin yẹn ò bá ti ṣe tó yẹ kó ṣe ìwà arábìnrin gbé lọ sí kóòtù kí kóòtù ìjọba kó bá yanjú ẹ̀ torí pé irú ẹni kìí ṣe tíyàn máa ń pè sọ pé tíyàn máa ń bá sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tó ti sọ àti májẹ̀mú tó gbé kalẹ̀ yìí ó ti fi hàn wípé ọpọlọ rẹ̀ nǹkan kí nǹkan ní bẹ nínú ẹ̀ ẹni tí nǹkan òdì báyìí ti ń bẹ nínú ọpọlọ rẹ̀ ẹ̀ kóòtù wọn ti bá a yanjú ẹ̀ sòtọ́ bá takú pé òun ò ní máa fún àmọ́ òun ní nǹkan on regular basis gbé lọ sí court o lẹ́tọ̀ọ́ kó gbé lọ sí court. ẹni tí ẹnu àwọn àfọ́ ò ká ẹnu kóòtù ó ẹnu kóòtù yóò kà á kókó kejì nu ọ̀rọ̀ míì tí mo tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹni wípé àìbàámà tí ọmọ rẹ bá fẹ́ lọ́kọ tí bàbá ẹ̀ sì wà nípò tó sì wà yìí dìgbà náà bàbá yìí ò lè fọmọ yẹn lọ́kọ kò lè fọmọ yẹn lọ́kọ o bàbá tí ń sóògùn tí ń lọlé olóògùn bàbá tí ò kírun kèfèrí ni ọ̀sẹ́bọ ni kò lè fọmọ lọ́kọ tó bá ní bàbá bàbá tó gbádùn ọkàn bàbá bàbá nù tó bá gá sí pé irú ọmọ náà ni bàbá bàbá irú bàbá náà bàbá bàbá àjẹpọ̀ wọn ti wà disqualify nìyẹn nígbà náà àwọn ẹ̀gbọ́n ọmọbìnrin yẹn tí wọ́n jọ́kùnrin àwọn ni wọ́n fi àbúrò wọn lọ́kọ kó o mọ̀ yẹn lẹ̀ báyìí yẹn pé bí bàbá rẹ̀ ṣe ń bá ayé rẹ̀ lọ yìí tí ò fi wà nípò mùsùlùmí àyíbá mọ̀ tọmọ yìí bá fẹ́ lọ lé ọkọ kì ṣe kì ṣe bàbá yẹn lẹ́wàá sọ pé ẹ ẹ bàbá méjì kan ló bí ọ ah bàbá wo yẹn ṣe bàbá gidi náà bàbá tí ń lọ lé ológun bàbá tí ò kírun ẹ́ bàbá tí ò kírun níwọ̀n ìgbà tí ò ti kírun kò kírun abala ṣíṣe kò ṣe é abala mọ̀ṣe òní mọ̀ṣẹ̀bọ ó tún ṣẹbọ kò lè fọmọ ẹ̀ kò o kẹ́ lọ́mọ yẹn lẹ̀ báyìí o ẹ̀yin tí ẹ̀ sì jọ́mọ ọkùnrin kò pọn dandan tẹ́ bá fẹ́ fẹ́yàwó tí bàbá yín bá sì wà bó sì wà yìí kẹ ẹ wá sọ pé ẹ mú yọjú sílé àná yín wọn o wọn èmúrú bàbá tí wọn bá ní kí n mú yàn lọ sílé ilé àná rẹ ìyí kì í ṣerú bàbá ilé yìí o bàbá tó ní kí wọn yín kò lè ké oṣù náà kán mi lọ sílé ké oṣù múra ilé ké ń wírìdì bàbá tó fẹ́ balẹ̀ kí á mọ̀ yín jẹ́ bàbá tó fẹ́ sọ yín di tó fẹ́ sọ india fáà tí ọmọ lọ́mọ jí tí ọlọ́mọ wú òkú báwọn kan ṣe ń wú òkú lónìí ṣerú bàbá ńlẹ́ àmú lọ sílé àná yóò padà wà láàjì yá àwúsàárè wọn bẹ̀ ni torí ológun wọn pè kẹ́ẹ̀kan sá mọ̀ pé bàbá yín jókòó báyìí ọ̀wọ́n tẹ́jọ ní pẹ̀lú ẹ̀nu. ṣé ẹ sì mọ̀ pé lásìkò tá a wà bàbá ń bọ́ mọ́ sùn irú bàbá tí ń sọ pé kọ́mọ wọn mọ̀ múra dáadáa mọ́ yìí ṣé ò lè kí ọmọ ìmọ̀rẹ́ ní òru àbẹ́ẹ̀ mọ́ gbọ́n tí ń ṣẹlẹ̀ ni recently a gbọ́ kan wọ́n ní bàbá bọ́mọ sùn bàbá bàbá náà tún bọ́mọ náà sùn ní nàìjíríà tiwantiwa náà ni o kìí ṣe ìlú òkèèrè o bí tí sì máa bẹ̀rẹ̀ náà nu o látọdún kẹwàá kò yàwó wọ́n ní kóbìn káàkiri ni. ẹ̀rí máa jẹ́ mi ìṣó òun náà ní bó ti já sí pé nínú àwọn tí ń kó ká wọ́n tún ń pe ìyàwó tó ti kú òun lé rẹ̀ pé kìlọ̀ fún ọkọ rẹ o mọ̀jẹ̀ wọ́n nà mọ́gún o. ló jẹ́ kí n máa sọ fún obìnrin wípé hmm, ìwọ náà mọ̀ pé ń kóbìn ká ọmọ pé ń lọ lé olóògùn ọmọ pé gbogbo ẹ̀ ló pé sí la lórí burúkú ó pé sí la tó yẹ kó o padà bẹ́ẹ̀ bóyá ó ti kó nǹkan o mà yóò tún wá kó tiẹ̀ wá bọ́ ọ tó o bá rí gàrí mu tọ́lọ̀ pé kó máa bá ẹ̀jẹ̀ rẹ mu kó máa bómi ara rẹ mu máa dúpẹ́ fáláò ní o ẹ̀sìn ju ọkọ lọ o ẹ̀sìn ó ju ọkọ lọ mọ́jọ́ kó tiẹ̀ bọ́ ọ mọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sàánú rẹ odidi ọmọ mẹ́ta ọlọ́run sì fún ọtọ́ ọlọ́run pé kí wọ́n yáre ọlọ́run ó jẹ́ wọn sanjọ́ fún ọ ọlọ́run sì fún ọ ní ọkọ àlùbáríkà níparí ṣe rí ẹ̀ ó ti sábà máa farú wàhálà báyìí nígbà míì òun náà ni wípé nígbà tí ẹ̀ bá bá ìgbésí ayé jàìlíyà tó kọ́kọ́ lo ìgbésí ayé jàìlíyà kó tó wá padà wá géèmì Islam kò sí ni kéèyàn má padà fíìlì ẹ̀ mo máa ń sọ wípé tí wọ́n bá ní kọ́mù tí mọ́ mu ọtí mọ́ tí ò gbọ́ tí ò yí ọtí mu létà létà ọwá ló ń àmọ́ kó tó túbá ó ti mọtí kan yó tó ti já sínú kòtò tójúgun ẹ ti dá táwọ́bà ò lè jẹ́ kójúgun ó tètè san àforíjìn wa àtọlọ́hun ni táwọ́bà dúró fún so rójúgun ẹ tó dáhùn hospital ló ti lọ treat ẹ òkè tó bẹ́ẹ̀ yìí tí mọ́ o ah, ìnira ìpọ́ o ìfẹ́ ti ẹ̀sẹ̀ nìyẹn la fi ń sọ fẹ́yìn ọlọ́mọge tẹ́ ń ṣe bíi ta wídí káàkiri àdúgbò tó o bá si ẹsẹ̀ gbé tó o bọ́ sí wrong place kò sí ni kò sí ni ọ máa gbóòórùn ẹ̀ lẹ́kọ̀ọ̀kan pé ah! tó bá tó bá já sí pé mo rìn ín láti pìlẹ̀ bó sì yẹ kí n rìn ín ni irú obìnrin ní ìsìn ìbá rìn ín láti pìlẹ̀ bó sì yẹ kó rìn ín ni kádàrà rẹ̀ ò ní jẹ́ pé irú kùdàrú ìní ò sí lọ́wọ́ tó rìn láti ìpìlẹ̀ bó sì yẹ kó rìn kò ní jẹ́ pé irú ọ̀tá ọlọ́run bá ìní ò sí lọ́wọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín èyí gbọ́ràn èyí gbọ́ràn tọ́bẹ bá sì gọmọ lọ́wọ́ tọ́mọ bá sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti sisi ọwọ́ rẹ̀ ó kú kó ọmọ tìtì ọwọ́ ẹ̀ ló kù. so ayé jàìlíyà ayé kan ni tí máa fi asar olóyìnbó ń pè ní trace yorùbá ń pè ní orí pa yìí máa fi orí pa síyàn la pé ah mo ti lo ayé gàìlíyà mo ti lò lórí dó ọlọ́run ó ti forí jìn ọ́ o tó bá o ṣùgbọ́n tírèsì pé o ti ṣe o ti ṣe ayé lórí kọjá lẹ́ẹ̀kọ̀ọ̀kan atẹ́gùn rí ọmọ wá ebi rí ọmọ pọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wà mú mọ́ra lèmi fi máa ń sọ fáwọn pásítọ̀ àwọn rẹ́fúrẹ́ǹdì àwọn wòlíì tí wọ́n bá láwọn túbá tí wọ́n tún wá fẹ́ kíkọ́ àwọn máa yọ bí ìgbà tí wọ́n wà nínú Christianity pé àwọn fẹ́ kíkún àwọn tó pé gbogbo okun pásọ̀ ní máa yọ white kún sí ní yọ ìdá mẹ́wàá ń lọ regularly àwọn nǹkan mìíràn ń wọlé lọ́tún lọ́sì ẹ̀yìn bọ̀ gbàwẹ̀ oníye tí ó wọlé fún yùn ẹ̀yìn bọ̀ ṣe gbá kan oníye tí ó wọlé àwọn ọmọ ogun ọ̀run wọ́n ń bọ̀ àǹkó wọn bọ̀ ó ní kèé sọ̀fẹ́ lọ́mọ ogun ọ̀run máa wá gbogbo yìí òsì sínú ìsìlámù àbí orí èmi kí n lọ́mọ báyọ̀ sàdúrà kí n mọ gbogbo ń bẹ kò sínú ìsìlámù gbogbo àwọn ọ̀nà tí owó ń gbà wọlé fún pásítọ̀ tí ń gbà wọlé fún rẹ́fẹ́rẹ́ndì kò sáǹfààní ẹ̀ fún lè mọ̀ọ́mù gidi kò sáǹfààní ẹ̀ fún ìmọ̀ọ́mù gidi now ní ìsìn awárà àwọn pásítọ̀ kan wọ́n gba ìsìlámù Ara àwọn rẹ́fẹ́ǹdì kan wọ́n gba islam àbọ̀mọ̀ kan wọ́n gba islam tọ́ba mọ̀ wọ́n send nọ́mbà ẹ̀ sí mi ń fọwọ́dù ẹ̀ sí wọn àwọn tó ti mọ̀ pé islam lọ́nà tí wọ́n dọ́ǹpù christianity fún islam tó ń jẹ́ ìyá àjọ tó ń jẹ́ bàbá àjọ. now kò sí ní kba mọ̀mọ́ pa wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sọgbẹ́ one wọn ò ní sẹ́mi lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ju yàtí mímọ́ lọ kò sì sanwó kò síṣẹ́ míì ọwá lòun gba ìsìláàmù ó ti dàgbàlagbà ṣé yóò lọ mọ wa mọ́mọ́rí wá ni àbí yóò mọ wọ̀kadà so òróró ohun tó ti jẹ ìjẹkúkẹ tó ti jẹun <laughs> yóò sunkún lára rẹ̀. bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá jà fún jálàbí tó lòwò sí jálàbí mọ́ kò sí ni ọlọ́run ó foríjì tòótọ́ ṣùgbọ́n ibi rí ọmọ pálẹ̀ kọ̀ọ̀kan ló fi já sí pé a ah, èyí tó dáa jù ni pé kíyàn mọ́ kọ́kọ́ sírìn kó tó mọ̀nà gbogbo ẹni tó bá kọ́kọ́ ti sírìn yóò ti fẹsẹ̀ kọ yóò ti fi ẹsẹ̀ kọ tẹ́ pé yóò padà máa rí pé a. Ah, ẹsẹ̀ tí mo fi kọ́ngbà kan rèé á ojú àpẹ́ rèé ó mọ rójú àpá ń bẹ́ẹ̀ ìbá àti san. so ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lọ ilé ọkọ tá a bá ń wí fún yín ẹ̀ la etí yín kẹ́ mọ́ sí nọ́mbà mú ìwọ tó sì níyàwó la etí ẹ kọ́ mọ́ sí obìnrin gbé. kọlọ́hún kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. so arábìnrin yìí dúró sínú ìsìláàmù rẹ ni o má padà síbẹ̀ o no going area ni má padà sílé ọkọ àárọ̀ rẹ o ọlọ́run ní kórí burúkú bọ́ o ọlọ́run ti kú ọyọ nínú jàìlíyà tó gbé ń bẹ̀ ọlọ́run tún ní dán padà síbẹ̀ àwa ń bẹ ọlọ́run ọba tó mọ òpin ọ̀rọ̀ pé. bọ́lọ̀ ń ṣe tún ayé tiẹ̀ sí yìí bọ́lọ̀ ń lo ọ̀rọ̀ yìí sábàbí fún arákùnrin náà kí àkókò mọ̀ kò sì ṣẹ̀ wá ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ so kọ́lọ̀ wọn bá kó sàánú òun náà tó bá ti wà nínú ìmọ̀ ọlọ́run pé ẹni ìkẹ́ ni ọlọ́run ó sàánú ẹ̀ ọlọ́run ó sàánú ẹ̀ tọ́lá bá wá sàánú ẹ̀ tán tó báláǹsì tán tí ò rìnrìn kurì mọ́ tí ò lọ́lé ológun mọ́ tó mọ súnà ní islam tó islam ní súnà tí wọ́n bá ti bọ̀ sí ibòmíì ló tó lè padà but bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gbọ́dọ̀ padà o sórí táwọn ẹbí rẹ̀ ń sọ ohun mọ́dà wọn lóhùn o bí gbogbo ayé bá péjọ tí wọ́n bá láwọn sí ọ lóore ànábì ni wọ́n lè rí oore kan sí ọ àfi oore tọ́nà ti kọ́ mọ́ ọ kó tó dọ̀ ọ tán bá sì parapọ̀ páwọn oṣù ọ̀nsùtà wọn ò lè rí sùtà kan fi kàn ọ́ àfi sùtà táwọn ti kọ́ mọ́ kó tó dọ́ ọ. wọ́n ti kọ àkọọ́lẹ̀ ẹ̀dá kọ̀ọ̀kan o gègé tí wọ́n ti kọ́ wọ́n ti gbé kúrò ńbẹ́ wọn ọlọ́mọ o wọ́n ti kọ́ parí o ibi tí wọ́n sì kọ́ sí ó ti gbẹ àjẹ́ ò lè yí padà oṣó ò lè yí padà adáhunṣe ò lè yí padà aládéhùn kan ò lè yẹ ẹ́ gbogbo yẹn ti tó fún ọ ó ti tó fún ọ ó ti tó fún ọ Allah fi wá sí kòǹgẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.